جاء الفحي القاضي لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الخبير اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم اللهم صل على محمد وعلى آل محمد وحده السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí a ṣe máa rí pé ìjókòó wa Igbe náà sí láwà sóra tí a ń yànà náà òun náà ni sóra tí Yusuf áyà tí a wà nínú O òun náà ni 101 èyí tí a wọnú ẹ̀ lánàá tí a sì pa àtàmà rẹ̀ fún wa náà ni áyà àdúrà áyà náà ni áyà àdúrà èyí tí a náà ní olókìkí fi tí ó sì lójú Ọlọ́run gba àdúrà rẹ̀ táwa náà tá a bá kí bóyá lọ́n lè sànú tiwa náà kádùrà tiwa náà gbà a lè nígbàgbọ́ pé tí yàn bá pé ọlọ́run bó ti ẹ kó pè ọlọ́run ọba ti sàdé fún ọmọ ìdá lóhùn bí ọba wá ń dá òsì wọ́n ló kù sí lọ́wọ́ bá ti pé ọlọ́run wọ́n ní ká ń dájú pé ọlọ́run ọba yóò gbọ́ àdúrà náà yóò ti dá lọ́wọ́ ẹ̀ ànájú iná ni ànábíwá Yusuf ààrẹ ìsọ̀lá ṣẹlẹ̀ nígbà tí a ń ṣàlàyé wípé wọ́n ti gólẹ̀ ayọ̀ lánàá wọ́n dẹ̀ ti torí rere wọ́n wá ń béèrè oríire ayérayé òun náà ni àlùkìkì àmọ̀ tó dára ìyẹn lọ́wọ́ bí àdúrà tí wọ́n ṣe wọ́n ní àdúrà tí wọ́n ṣe ìgbẹ́jẹ́ pípé náà ni ọlọ́run bá gbé wá ní parí ìtàn wọn yìí ó fi yé wa wípé wọ́n gólẹ̀ ayọ̀ ìwọ náà máa lò nínú ìgbésí ayé rẹ̀ máa fi àdúrà bẹ̀rẹ̀ gbogbo tó bá fẹ́ ṣe tó bá ti gúnlẹ̀ náà tán máa tún ṣàdúrà náà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ súnà nábì tó wá sallallahu alaihi wa sallam bí ṣe ń tì sí wa bí ṣe ń kọ́ wa báyìí sì máa ṣàdúrà ká tó bẹ̀rẹ̀ nǹkan bẹ́ẹ̀ náà nìkan kọ́ wa báyìí sì máa ṣàdúrà ká bá parí nǹkan àpèjúwe nínú ẹ̀ níta bá wọ

wípé gbogbo ń ta bá fẹ́ ṣe ká fi àdúrà lọ tí a bá ti parí ẹ̀ náà fàtàn fi àdúrà parí ẹ̀ lẹ́yìn ìgbà tí ànábì wáyé ṣùgbọ́n ayé sọ̀rọ̀ àti ìṣẹ̀lá tí gbogbo ìbànújẹ́ wọn ti kúrò bẹ́ẹ̀ náà ni bàbá wọn ti ṣe ànábì wáyé àpò lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ti mú ìbànújẹ́ kúrò àtàìsàn tó ń ti wọ́n tí wọ́n pàdé ní ànábì olókìkí ìwà ṣe àdúrà àdúrà náà ni kí wọ́n wá dáná bó tilẹ̀ já sí wípé aláǹfààní àti wọnú tafsir al-aya ṣùgbọ́n aláǹfààní àti tú ló gèrè fún wa ògèrè náà lárúgbọ́ lánàá ṣùgbọ́n lónìí lágbára ọlọ́run afẹ́ wọnú kẹtẹpẹ rẹ̀ ẹgbẹ́ bí òbá ti máa ń wí afẹ́ wọnú rẹ̀ kan aya náà lọ báyìí lẹ́yìn bàtà sọ pé a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين توفني مسلما وألحقني بالصالحين ọ̀yà kí pé ọ̀pọ̀ ìpàdé àjẹ́ ìgbà

àwọn onímọ̀ tó jẹ́ àwọn àgbà òjò onítẹ̀síìr wọ́n lẹ́nìkan ò sáájú ẹ̀nu àwọn ànábì ọlọ́run ti àná ẹ̀. Inú kọ́dé ààrẹ ìtẹ́ mi mìíràn mọ́lì. وعلمتني من تأويل الأحاديث وعلمتني من تأويل الأحاديث ọwá ní lọ́wọ́ wá sọ pé ọ̀rẹ́sẹ̀ wá tọrọ àdúrà ọwá sọ pé Àtọ́fà fi ara yẹn lẹ́kọ̀ọ́ta wọn náà máa kẹ́kọ̀ọ́ àdó àánú àkọ́kọ́ dami tútù síwájú náà ká lè bá àtẹlẹ̀ tútù àyè kí ọlọ́run mọ́lẹ̀ ká máa fi wọ́ ọlọ́run fún mi ní kaba fún mi ní kaba fún mi ní kaba lójú ẹsẹ̀ ó yin lọ́run ó sì pẹ́pẹ́ fún ọlọ́run ó jẹ́wọ́ bó ṣe máa níwájú ọlọ́run ànábi Yusuf jẹ́wọ́ bẹ́ẹ̀ náà ni ìmọ̀ tí mo mọ̀ ìdúró wa yẹn sọ́ra kàdédé mi bí o ti mọ̀ o àkọ́kẹ́ tó o tún mọ̀ sẹ́ríà gbogbo nǹkan lọ fẹ́ mọ̀ sí anábì yusuf wá jẹ́wọ́ ara rẹ̀ fọ́lọ́ ń pé mélòó mọ mọ̀ èyí tí mo mọ̀ yín náà abẹ́ àṣẹ rẹ̀ ọlọ́run ọba ni wá fi lọ. lẹ́yìn wá gbà náà wá ń yin lọ́hùn débi tó tún wá kọjá ní tọ́lọ́hùn ọba fún òun ní fáadé rọ̀ sí ó ní wọ́n ọlọ́run ọba ìwọ náà lọ́ba tó tún dáni tó tún lè mí lọ sánmà jù lọ ó ní fàábírọ̀ sámà wá sí wà Gbogbo tí mo wá rí gbèsè inú ọlá àti mọ̀ àti àládá ní mọ̀mọ̀ tó yìí, ìwọ náà fún mi, ìwọ náà dúró sí fún obìnrin ṣe. Àrùn sọ̀rọ̀. Kò sí tọrọ agbára tó àrọ̀. Èwo nínú wa ló ní sùúrù báńkì? ọlọ́run tún tàwa láwa mùsùlùmí ọwọ́ láwọn ẹgbẹ́ ìṣe mùsùlùmí wọn ó tún jágbe mọ́lọ́run ọmọlọ́run kì wọn ọmọlọ́run kì í bí wọn yọkà máa wí náà ni fún fún fún àtàlọ́ bá gbálà gbálà gbálà tàlọ́ bá sọ̀rọ̀ wòótàn wòótàn wòótàn tàlọ́ bá wí ọmọlọ́run ọlọ́run ọba ìlú yìí ó kì í ó pè ló kan tí ń jẹ́ ọwọ́ àjẹwọ́ bí wọ́n náà ti mọ̀ àrẹ́bà Musa àrẹ ìtọ́lá tó ọ̀sẹ̀ wọn náà ti bẹ́ẹ̀ nígbà tí wàhálà dé tí wọ́n rìn rìn rìn rìn ah nígbà tí wọ́n dé Madian tí wọ́n wá gbé wọ́n tún retí pé káwọn ọ̀rá àánú gbà wọ́n tún wá ẹ̀dẹ̀ tó ń ti wàhálà nígbà wàhálà wá dójú wọn kà bọ̀ sábẹ́ ìgbìyànjú ọba tó ìtọ́ka mọ̀jú pé sí ọ̀lọ́ bó wọ́n ṣe gáyà wọ́n sọ pé kọ̀sọ́ pé gbàálà fún mi fún kọ̀sọ́ bá rọ́bí olúwa mi ó ní ìrìnlẹ́ fi kọndíṣẹ̀ bẹ́lọ̀ ní fàkì aláìní ní mí èyí tó wá gbé wá yìí yóò tún fi kún wàhálà mi mo wá ti tẹ́ mọ̀ wá àánú kiri mo tún wá pàdé àwọn tẹ́fẹ́ ní máa bá wọn pọn omi tí ó sì lówó tẹ́fẹ́ kò tí ìwé tán á kéwò ẹ̀ náà padà kò tí ìṣàdúrà ní tán tọ́lọ̀ fi dà lóko fàjáàt ìdáhùnmá lẹ́bùsì alàṣẹ́lẹ̀. lójú ẹsẹ̀ nìkan nù àwọn méjì tọ́ tọ́ràn lọ́wọ́ dé padà ẹ̀wọ̀n kan tó a máa fi ń bẹ̀ ń padà anábì Yusuf àrísọ̀rọ̀ àti òṣèlám àwọn anábì ọlọ́run kò sẹ́ni tó lè sórí ire lọ́nà kankan kò sójúpò fórí ire rẹ̀ àbíkọ́ tó ojúpò àwọn anábì ọlọ́run ojú ọ̀nà wọn lórí o tó ọba ti rìn ọ̀rọ̀ ni orí ke lóde ń tẹ̀ bá báwọn yẹn bá ń sọ pé oṣù rírì ń bẹ̀rẹ̀ lọ́mọ pé oríire yẹn ó di ké padà fún ẹ ah, èyí tó rí sí náà fèsì oríire oríire bẹ́ẹ̀ bẹ́ẹ̀ orí rẹ̀ àjàmàjì orí rẹ̀ pàǹdà náà náà lọ anáàrí Yusuf ń bọ̀ wá kí ọlọ́run tán ọwá yẹn tọ̀wá tọ̀rọ̀ ọwá yẹn níta wà fà ní ní mùsùlùmá tàfà péjọ wò mí ọ̀pọ̀ ẹ̀sìn tó rọ́bì ntọ́bẹ̀ ayà yẹn ní rọ́bì ẹ̀rọ fún wọ́tọ̀ bá wà tẹ̀ sí ògbé kọ́ra ni tọ́ba mà ké ẹ̀ ṣe bọ́ máa wò lójú lásán gbé kọ́ra ni tọ́ba mà ké àtọ́fún àtẹ̀síru ọmọ mú kọ́ra ni lọ́wọ́ ntọ́ba mú wa láti lé wa mú masáàsì mọ́ mọ́ lọ́lé o ọba ti ké tán òsì bíbẹ̀ padà. ntọ́bẹ̀ ayà yẹn náà ní rọ́bì àtọ́fún apẹ́ bá méjìlá máa ń pe rọ́bì ṣùgbọ́n pọ̀lọpọ̀ ara àdúrà tó wà náà Al-Qur'an rọ́bì rọ́bì lọ́wà àwọn ayọ̀ wọ́n ní inú ọba sọ pé yá rọ̀bì ọyọ́ pé ànábì Yusuf sọ pé yá rọ̀bì àwòyà yá rọ̀bù lójú máa dáhùn páwọn ànábì ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ gbàdúrà àwọn yàrá pìnyàn lò yàrá eh, ọ̀rẹ́ wa kan jẹ́ yàrá ọlọ́run ọmọ wà pẹ̀lú ẹ̀bí ọba wa ní omi ni ọkàn ìyàwó náà ni fún sáànà sílẹ̀ ni ọ̀rẹ́ wa èèyàn dáadáa ni wọ́n eh, ẹni tọ́lọ́ ń bò láti rí nítorí fẹ́rẹ̀ ẹ̀sìn ọlọ́run dáadáa wọ́n máa ń jẹ́ yàrá yàrá ọlọ́run ọmọ dá ọlọ́run bí ọba wà wọ yàrá eh, yọmọ wà pẹ̀lú àti gbogbo wa náà mo ní ó kọ́ tó mú ìdá o <laughs> yàrá àwọn anábìọ́lọ́

ó ẹni orúkọ méjì mẹ́ta kankanmá jẹ́ sí pé fẹ́ṣíà ni wọ́n lò lè ìgbẹ́ lọ́nkọ́ náà ọmọ ọmọdà ní o lórí ẹ̀rọ mi bó ń gbọ́ àwọn àfáà a lọ́wọ́ ànábì ọ̀há ìdí ẹ̀ sọ̀rọ̀ ó fún wa ó sì ní fowó gbà ọba fún lórí pé kọ́ ó rí fọ́ bẹ́ẹ̀ wọ́n sáwù kó o sì ní tàbí tó bá jẹ́ lẹ́kọ̀ọ́ tó bá ṣàdúrà ọ̀kan tara rẹ̀ náà tọ́ orúkọ ọlọ́run ya orúkọ ọlọ́run ìdáni yá rọ́pù làwọn ọlọ́run lò a máa wò yí pé àjẹpẹ́ ọwà nù àwọn àbá nítorí mo táwọn àmẹ́lẹ́ ọlọ́bí ń lò ọbọ̀lọ́ wa mẹ́ wá gbogbo ẹ̀jẹ̀ o ọ̀rọ̀ ọmọ yìí ti báwọn ọbọ̀lọ́ fi ń torí pé àwọn àfa wa ń ṣe nǹkan báyìí ọbọ̀lọ́ jẹ báyìí àwọn àmẹ́lẹ́ ọlọ́run lo orúkọ báyìí ọbọ̀lọ́ jẹ báyìí ọbọ̀lọ́ bẹ́ẹ̀ ọ̀pàdà sọ́dọ̀ ẹni tí ń yàn ẹni tí ń yan orúkọ ọlọ́run tó tóbi jùlọ ànábì wa Muhammad oní ọ̀sán máa fi eléyìí ló tóbi eléyìí ló tóbi sanabi wa sọ pé tóbi sọlọ bá orí òun náà àti lò jù láti fi ṣàdúrà ayọ̀ ìjà dáhùn kí ló wí ánsà náà ni pé ìṣe bẹ́ẹ̀ yọ́rọ̀ arọ́pù kò sínú àtìmáwòláhì àbá kò sí mẹ́ ah, lẹ́fùtọ̀ wà ní àzọ pé arọ́pù yá rọ́pù tẹ́wìn rọ́pù tẹ́wìn ó wà nínú àwọn orúkọ tó jẹ́ sí pé àwọn ànábì ọlọ́run yìí mọ́ ń pẹ̀lọ́mù ẹ máa ní orúkọ táwọn anábẹ́lọ́ máa lò náà fi ń bẹ́lọ́ ń jù lọ yàrá ọ̀fẹ́ ìlú ànàbí ọlọ́run kan tó bọ́ ha tó wá fẹ́ jáde kó níbi lọ ha sí rọ́bù ní odò tàbí ilẹ̀ fẹ́ sá àwọn ẹni tó kàkà kílè òkú yóò sùtà ọ fẹ́ sá ọ wá fẹ́ jáde wọ́n fẹ́ kílè òkú lọ́ra padà lẹ́ẹ̀kan náà rọ́bù náà tọ́ ẹ ń bá wòye sí báwọn anájọ ọlọ́run ti ṣàdúrà tó ń wò káàkiri nínú Qur'an nínú sunna tó ń wò tó ń wò lọ́tún lóṣù tó kúrò láwọn àdúrà wọn kúrò ládùúrà àwọn anájọ ọlọ́run ti lọ ìwọ náà máa wá báwọn anájọ ọlọ́run ti ṣàdúrà ah, kìí sí ìtọ́hún wá kiri ń lọ́yọ̀ ọmọ wa ó àdúrà wo ni Ibrahim nìyá ti fi di wàlíì ọlọ́run náà ni wọ́n wá káàkiri àdúrà tí bàbá kankan ní kíní kan ní bàbá pọ̀ ń lọ ní dáadáa kíní kan kíní gbà òṣèṣẹ̀ dáàbò ẹ̀ wọ́n máa pé bàbá báyìí bàbá báyìí tóbi tí wà lórí ọ̀nà tí wọ́n wá kiri ọ̀sọ̀nù pé orí pé ọ̀sẹ̀ntọ́ jẹ́rìí àwọn tó ń wí yẹn ẹnìkan ò lè jẹ́rìí wọn ẹnìkan kú nú àwọn àfa ńlá wọn bá ní ọlọ́run máa sàlékùn kẹ́ wọn nù sàárì wọ́n ní káyì torí anábà Muhammad sallallahu alaihi wasallam òun nìkan láwọn ọmọ gbọ́dọ̀ wọn bá fi àlékún àsàlátù àti àsàlámù òun lálẹ́ jẹ́rì tààlà fọ́ọ̀hún tó wá fún tẹ́wọ́n àsàlámù ọ̀gbẹ́ ọlọ́mbà ọlọ́mbà ẹlòmíràn gbọ́dọ̀ wọn bá fẹ́ àlùjànnà wọn lójú ẹ̀ ń bolo ti rí sàtífíkìtì bọ́ àlùjànnà tó fi ń bẹ̀rẹ̀ ọ̀gbọ́n pẹ̀lú ọlọ́mbà àtàlékùn kẹ wọn ọkùnrin ọlọ́mbà wa kẹ ẹ tó bá ní sàtàlékùn kẹ rẹ àjẹpọ̀ gbà pé ó rí kẹ lọ́wọ́ ó tún máa fàdúrà àgbẹ̀ ọlọ́mbà wa rìdí ìfìyà rẹ ọwọ́ ọlọ́mbà rìdí ìfìyà rẹ sọmọ fáwọn èèyàn takọ̀ pé kí ló ti tàbí àpọ̀ ọlọ́mbà rìdí ìfìyà rẹ bẹ́ẹ̀ náà ni wọn ẹ máa wá àdúrà àwọn ànábì ọlọ́run ẹ bá wo àdúrà àwọn ànábì ọlọ́run tó bá wò ó tó jù lọ sókè lọ́jọ́ lọ́tún àtòsí. yọ bá yí pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọn mọ̀ sí ọlọ́run pẹ̀lú yàrá pẹ̀lú yàrá yàrá yàrá wọlé èyí tó wá ń jọ wá lórí ìgbìyànjú pé tí wọ́n bá ti di yàrá mẹ́rin ti ń ṣe tán lọ́lọ́run máa ń fi áńsà àrántẹ́ sí wọn pé mo ti gbọ́ mo ti gbà èyí máa ń bẹ̀rẹ̀ kí mo rí jàmá ìyanu bẹ̀rẹ̀ yẹn o yẹn máa ti yá rọ ní àtọ̀rọ̀ nǹkan kan báyìí fa wọn ta ọ̀pẹ̀ ìgbà míì wọn lọ fa fa wọn kà á máa fi àyà bàbáyà nígbà míì wọn ò sì ní lo fa ọ̀rọ̀ pé fásitì àjábá ní fásitì àjábá fásitì àjábá fa ó tún wà ń bẹ yóò tún wá fi ìtìjábá ẹ̀rùn wọ́n ní báwọn ànábì ọlọ́run ṣe lò ẹ̀kọ́ bá wòye yóò lò wà mí máa wà lọ́dọ̀. èyí dáhùn àwọn nínú àlùkò rán ṣe gbé ìtajà fún náà lẹ́yìn bàtà jọ àtànàbí ọlọ́run ti yá rọ́bì ànábì yusuf ló bí alọ́bẹ̀ yẹn wàhálì náà ló ṣe náà. ó ní bàbá rọ́bì àdáyíká ní. ọ̀rọ̀ a fi mọ̀ pọ́lọ̀ ń gbàdúrà rẹ̀ oní ìtàwáfà ní mùsùlùmí. Yáwá Abdullahi lè fi sáájú àti àná lóṣù tó ti ń bẹ̀yẹn gbà mọ́ dà òṣùpọ̀ ṣe gẹ́ni ọgbà. Àṣà ọlọ́run ni pé táwọn ànábì ọlọ́run bá ti lo yá rọ́ yóò dà wọn ló. Ẹjẹ́ àwo ìdí pásítà jábúná tọ́tẹ̀lé lẹ́yìn. Ẹ lọ wo ànábì máa lóun tí wọ́n

ẹ máa wò ó ní àyà 23 ó ní kọ́ọ́lá àrẹ́sì yusuf sàdúrà pé rọ́bì tí mẹ́rin rọ́bì yá rọ́bì àti fífi nù ó ní wọn ọlọ́run mo gbọ́ lórúkọ rẹ táwọn ànábì tó síwájú mi máa ń pẹ̀ tó ti máa dáhùn bàbá mi lò bàbá mi àgbà lò Ibrahim lò ìsáàkú ah, lò Ismail lò Yakubu tó bí mi náà ọ̀nà lò wọ́n ti mọ̀ pé mẹ́wàá ti pè ọ́ máa dá wọn lọ́wọ́ ní rọ́bì ṣéjé ní wá. ọwọ́ ni wọ́n ń lá dọ́kítà máa ń Ilé ń tẹ ọ́pì ìjọba lọ́wọ́ bá sọ pé ọ̀tá ajá bàálà ọ̀gbìn wí lẹ́ẹ̀kan sí ọlọ́run mo ti sáyẹn ẹnu kó lọ rọ́pù yẹn náà pàṣípàjá àbálà ọ̀hún rọ́pù ọlọ́run àgbàdúrà rẹ̀ pàṣọ ọlọ́run àwọn ọlọ́run àbọ̀ pé èmi náà ni ọ̀ndà ni o tí a bá ti lo yá rọ́ tuntun náà nígbà ni wọ́n náà máa lo gbogbo àwọn èyí tó ń gbé kiri ń jù ú lẹ̀ ẹ̀ẹ́dọ́ padà síbi ojú ọ̀nà tààrà àkọlù ní ká máa bọ̀wọ̀ bá tó wà nínú ìsìn àṣìnú a ti mọ̀ pé aládùúrà ni wá tá ìsìn ìsìn bá tó wá súnmọ́ àdúrà wá tó wá tó nípa jù ìwọ lòun kó lò pé yàrá rọ̀ yàrá rọ̀ yàrá rọ̀ ṣe báyìí fún Eh, wọ́n ló ní káwọn anábì rẹ̀ ó lòjá ta anábì eh, Yusuf láyé anábì wa Yusuf àrí sọ́látù wasalam nù suratul anbiya 83-84 ní kòránì suratul 83-84 máa ti kí máa wọ́ báyìí ọlọ́run ọba sọ pé wà á yóò bá iná dàrọ́ bá wà á yóò bá iná dàrọ́ bá نادى ربه ربه قل يا رب يا رب نادى ربه نادى ربه لقوني عني Anábí ayé mú ní àìsàn yìí tó wá kó dá gbogbo ẹ̀dá ọ̀lọ́. Ó gba gbó lálọ́ náà. A ti tẹ́sì gbogbo. Kò sí lónìí tẹ́sì láti ó. Ní a máa máa tẹ́sì láti gbogbo gbogbo nǹkan tí yẹn máa fi dọ́gba sí ní rìlífì yẹn lálùkọ ọmọ gbọ́kọ̀ ọ̀hún tó ń lé kínkà ní wọ́n ló kù sí lọ́dọ̀ ọlọ́run ọba ó ní ọlọ́run ọba pàdé mọ́tà ní agbóró wa ń ta àwọn àmọ́ ọ̀hún. iṣẹ́ náà ní fásitàjábẹ́ náà láhù pàkàṣà fún náà máa bí ní ọ̀rùn tọrọ. ọlọ́run tó wá pè ní sí pé Wàhálà àyùbù ló yá rọ̀ lórí àìsàn tí wọ́n ti sí sí sí ọ̀gbọ̀n ọlọ́run ní bá ń sàjáde náà lá kọ́mà tí òwe tánà láti ń dá lóhùn pé bẹ́ẹ̀ ni a ti fún ẹ̀kọ́ lálàáfíà á tún wá bọ̀ fèrè sí gbogbo nǹkan tó ti túká mọ́ ọlọ́ ẹbí tó ti túká á dá wọn padà. wàhálà kìí náà tọ́ ọdá náà mímẹ́lò tá àtọ́ jama odìmẹ́jì àtọ́ Yusuf àtọ́ ti sọ Ayub àwọn afẹ́ lọ́sọ́dọ̀ Zakaria owó náà rọ́pì náà yá rọ́pì náà ẹlọ́wọ́ Suratul Anbiya àtàwà náà ni sọ̀kalẹ̀ díẹ̀ 89 89 90 ọlọ́run bá sọ pé wà Zakaria لا تذرني فردا wà láyé àtijọ́ wọ́n tún bẹ̀rẹ̀ ní ìsinyìí wọ́n máa jẹ́ arọ́bì kó ń bẹ̀ jẹ́ ẹni tí wọ́n máa tí wọ́n máa tọ́fẹ́ bí wọ́n á ní máa sọ pé látàdá ní fárídà ah ọlọ́ kò sí níbẹ̀ mọ́ ó kù yá látàdá ní fárídà wà á ń tàfà irú olùwárí sí. ọ̀sìn látàdá ní fárídà wà á sáà bí zakari àti mbẹ ní ju wọ́ọ́ lọ́wọ́ mọ́mọ́ tí mọ́mọ́ tí dàgbà àárọ̀ má gbogbo sábà bí kò wá. nígbà ní a máa ti dáwọn ẹlẹ́tọ̀ àwọn tó ní ẹ̀sìpírẹ̀nsì ayé ní ọ̀sán fún abẹ́ àmọ́sí àti ìlú kò bí mọ̀. tí wà fún mi mi kí n wáyé a tún. ọwọ́ ní ẹ̀kọ́ ìlú

òun wá ẹni ó délé yóò jogún anábì Zakariya wá ẹni jogún anábì Ayubu wà àlàáfíà sí ọ̀yà ni wà anábì Zakariya máa ń tẹ̀ ó ní ó ti sàdúrà rọ́bì sọ pé èèyàn ń tàjá bẹ́ẹ̀ já sí ibi àyà yẹn púpọ̀ àwọn àwọn Yorùbá máa sọ pé ẹ̀kẹ́ni kan ti tẹ́tẹ̀ ràgò nǹkan ti tẹ́tẹ̀ tẹ́tẹ̀ ràgò. nǹkan tọrọ lọ́mọ àwọn ẹni bá sọ àjẹjẹrẹ náà láhù wáwà àbẹ náà láhù yáyà. wọ́n lọ ń da ṣùgbọ́n wọ ṣàkárì ìyá ò lé egun tó fi bímọ. ìyàwó rẹ̀ náà ò ní sájọ́ fi bímọ ọlọ́run ni wà wà hábẹ́ná láhù òyà ṣe ẹ̀rẹ̀ kọ́ o wọ́n ní wà hábà ó bùn ní pọ̀ rẹ̀ ti gbó rẹ̀ ò ní nǹkan lára máa ni ọlọ́mọ tá a ti sọ́ lórúkọ jẹ́ ọmọ ẹ̀jẹ̀ kó tó dáyé kí ló kọ́lẹ̀ ọmọ ẹ̀jẹ̀ ìyá ah, ọlọ́ni wà ìyàwó àtàbátà ni ìyàwó ẹ̀ dáa jù náà àwọn ànábì ọlọ́run máa máa kẹ̀ pé ìyàwó Zakariya yìí ọlọ́run ní wà áfúláhánà aláwọ̀ ọlọ́run máa pín kálukú ní ọ̀ ní kọmpí àwọn pẹ̀lú ìyàwó ànábì Muhammad àtọ́ ah, bá ń ka báwọn ìyàwó ànábì ti tíìtì ànábì gbà mí ọmọ òwe nǹkan tí ọlọ́ni ìyàwó Zakariya àwàlà fòkè ẹ máa ní ìyàwó ẹni tó dáa jù náà ànábì ọlọ́run máa sọ yí pé ìyàwó ànábì wa Zakariya ẹ̀yàn ọlọ́run tó àròyìn ẹ̀ pé náà ń àtọ́kọ àti ìyàwó ọlọ́run wá sọ pé wà á kí ló fi rórí ìgbà yàrá rọ́bì náà yá rọ́bì náà ni láti sọ fún wa pé ọgbọ́dọ̀ mọ́ra wọn àyà àyà anábìwá Yusuf ní ìjà rìn lọ́wọ́ àwọn tí pásítà jábọ́ náà nìyẹn èyí tó jẹ́ sí pé fáwù tààfíìbù lọ́tẹ̀lẹ̀ lẹ́yìn tààfíìbù pé má sì sí dání láti máa fún ẹ̀ òun náà pọ̀ ànábì ádámà ọ̀tẹ̀lẹ̀ sí ànábì wa nù ọ̀tẹ̀lẹ̀ sí ànábì wa dàwù ọ̀tẹ̀lẹ̀ sí wọn ànábì wa Mùsá bẹ́ẹ̀ náà ni òjijẹ́ ńlá Muhammad wo ti anabi wa adama suratul baqara suratul a'raf ní ọkọ́kọ́ lọ a'raf twenty three tí koran yẹn suratul a'raf ayà tó bọ́ ọba ti sọ̀rọ̀ bá débẹ̀ tá a fi ké ọgbàládà ìbọn wọ́ọ̀rọ̀ ọlọ́run kiri ìgbà yìí lọ́n wá. suratul a'raf ayà twenty three anabi wa adama ń bà tó fẹ́ lọ́n anabi wa adama wà tọ́lọ́ pé ọlọ́run ọlọ́ Àdó àwọn ànábì Ádámù sí ń gbà tọ́lọ́run fẹ́ bínú, ní rọ̀bà náà rọ̀lá náà, ọ̀yá. Ọ̀pàá wá lọ́wọ́ sọ́tọ̀rọ̀ bá fọ́rọ̀ àyà tẹ́tì sẹ́gun ibi tí fà àti tẹ̀lé ní onífàtálà ń kọ́ àyà mìíràn bí ìgbà kẹlìmá tí ń já gbúpa mọ́nu kẹ́lì máa ti jẹ́ gbígbà máa ń lọ sọ́tù bá kọ́ra òun náà ní àárọ̀ ọlọ́wà ní fata bá rẹ̀ wọ́n ní gbogbo ń bá lo àdúrà tó fi jẹ́wọ́ ẹ̀fẹ́ rẹ̀ bọ́lọ́ tó jẹ́ sí pé májẹ̀mú gbígbà àdúrà jẹ́jẹ̀mú táwọ́bà pé lára rẹ̀ lọ́wọ́ arọ́bà náà rọ́lá múnà lágbára ju asàfúrúlà lọ. torí ẹ asàfúrúlà ti ayẹyẹ lẹ́nu àwọn èèyàn lọ́sìn asàfúrúlà asàfúrúlà. ẹ lórí àwàdà yẹyẹ eléyìí ọ̀njẹ́wọ́ ni onírọ̀bàná bọ̀lámúná àǹfùtàná àti tàbójú ọlọ́run wọ́n náà jẹ́wọ́ pé mo sàkó mo yàn án yẹn jẹ́ ààrẹ mo ti dẹ́sẹ̀ ẹ̀pọ̀ ọlọ́run à ẹnìkan ọwá lè foríjìn wọ̀nyí lọ́mdá fúnfẹ́ lànà wọ̀tà ọ̀hánná tó ọba foríjìn wà tó ṣàánú wà lánàá. tí wọ́n ti bàjẹ́ nu ọlọ́run o ọlọ́run ti bẹ̀jú tọmọ ẹ̀dá tó dá sí ìfẹ́kọ́ bàjẹ́ ọlọ́run rà á kọ́bọ́ lọ bàjẹ́ ẹ̀yẹ fún ẹ foríjìn náà lọ́lọ́run ti fi fún Ádámù sọ pé fàtà bá ọlọ́run ni mo bá forí jẹ lẹ́ẹ̀kan náà olùsàdúrà náà. ẹlọ́wọ́ sọ́tù sí àrá àyà 117 máa sí máa wà máa wà máa sí àyà 117 àrẹ́bì wa nú ààrẹ ìṣọ́lá àti wọ̀sẹ̀lá ọ̀pọ̀ ló náà lò àdúrà náà sí gbàdẹ̀jẹ̀ àrẹ́bì wa nú sọ́tù sí àrá láti 117 kọ́ ọ̀rọ̀ bí i ń bẹ̀rẹ̀ rọ́bì ló ti bẹ̀rẹ̀ na nà fáwọn mi kàzàbù. àwọn anábì ọlọ́run mẹjọ rò fọlọ́ àwọn yìí lọ́dà ara pé wọ́n lọ́wọ́ máa ń ṣe báyìí kó tó di pé yóò ọ̀rọ̀ mi kàzàbù nígbà tó wá sọ ọjọ́ kan wá sọ pé tọ́kọ wá sí kẹ́mọ́ jẹ ń bá wọn lọ́wọ́ ìpè náà lágbára ń bọ̀ jẹ́wọ́ obìnrin fatihan ẹlòmíràn rò pé fatihu oore nìkan ní bẹ́ẹ̀ aburú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbá mi ìdáná bí nù hùtàn fatiha bẹ́ẹ̀ ní ìwà bẹ́ẹ̀ olùwọ́ ọlọ́run bá ń sílẹ̀kùn yá ní ti títí fáwọn àwọn àwọn ìtumọ̀ gbà tó mi ọwọ́ aṣọ fún wọ́n mọ̀ jẹ́ kọjá náà ya lèmi náà ó ti tàdó àárín ẹgbẹ́ ọlọ́run sọ pé àrùn ìdá àwọn àmà ìlú ìgbà tó. kí la wá ti fáwọn ọ̀tá rẹ̀. bá Dawud ayé sọ̀rọ̀ tó tí a rọ́bì lónà lò gẹ́gẹ́ bí anábì Yusuf kẹ lò yìí fàájú ara sí pé níta fẹ́ kí fún ẹni pé má lọ lé lónìí láì mú rọ́bù lọ. kí wọn náà fi máa rí nǹkan tó yẹ kó gbà lọ́dọ̀ Ọlọ́run gbà. anábì Dawud ayé sọ̀rọ̀ tó sọ́ọ̀tù sọ́ọ̀tù twenty four twenty five sọ́ọ̀tù sọ́ọ̀tù twenty four twenty five máa sí wà sọ́ọ̀tù sọ́ọ̀tù twenty four twenty five wọ́tọ̀ wọn wájú mi tó mú kuran lọ́wọ́ ti ẹni tó ní kuran ní gbogbo wájú bọ́ọ̀sì mọ́lẹ̀ mọ́lẹ̀ mọ́lẹ̀ mọ́lẹ̀ jí mọ́lẹ̀ ìdílé rẹ̀. ó ní sọ́nà tó sọ́ọ́ twenty four twenty five anábìwá dàwúdà àrẹ sọ́nà tó wọ̀ sẹ́lám ó ní wà bá ń nà Fasta fara lẹ́fẹ̀ẹ́ lóní fasta ọ̀fara rọ́bà rọ́pù ló náà pé ó ní yá rọ́pù ìgbìfìrìlì rọ́pù ìgbìfìrìlì rọ́pù ìgbìfìrìlì ní wí fọ́tà ọ̀fà ọ̀rọ̀ bá ọ̀rọ̀ ọ̀kì àrùn kò sí ìwé fọ́tà ọ̀fà ọ̀rọ̀ bá owó tí wọ́n tọ́lọ́ ń sọ pé وإن له ẹjá wá sáà náà bí tò sí àti fò àwọn ànábì ọlọ́run rẹ̀rẹ̀ ẹjá sáà náà bí mọ́ ọ̀dá àríṣọ́rọ̀ àwọn àmì ọlọ́rọ̀ náà láti lẹ́ẹ̀kan sóràtò lọ kọ́sọ̀s 24 25 24 25 kọ́sọ̀s 24 25 ọgbà pé rọ́pù náà ni mú sáà lò sílẹ̀kùn ayọ̀ bí sí nígbà tí nǹkan fẹ́ lé ó ní pátá Níbo làdúrà wa, ọ̀nà rọ́bì, rọ́bì, rọ́bì ń ní lè máa. àdánùgbà o ẹni tó lé ní ọjọ́ wípé ò ní gbowó sẹ́lélé tó yá rọ́bìlẹ̀ lórí tí wọ́n náà ti ṣiṣẹ́ rẹ lóòótọ́ ọlọ́run ó ń yí ọkàn ìparẹ̀ yóò tó wà fún ẹ gbogbo ìtò lè kankan kan mọ́nú gbèsè ayé rẹ̀ yẹn òkè tọ́lọ̀ ni ẹni tí ń yarí fún ọ pé kò sí kò sí kò sí kò sí ọlọ́run ò sí ìtọ́ ìtọ́jú ọkàn ìbọ́yá pé ọ wà náà ọ wà lọ bọ́lọ̀ ń sọ̀rọ̀ ọ wà sọ pé yà á lọ bí náà anábì Musa àríṣọ́lá tó ń sọ́nà wọ́n expect pé nǹkan ọ̀rọ̀ àwọn da yọ̀ǹjọ́ náà ẹni tí ń lọ́jọ́ làrájọ́ lẹ́nu ọkàn ti tẹ ọkùn fún jẹ́ǹtẹ́ bọ́ra fáwọn èrè jẹ́ǹtẹ́ jẹ́ǹtẹ́ torí àánú wọn ti ní jẹ́ ràn wọ́n lọ́wọ́ ó sì ràn wọ́n lọ́wọ́ lọ́ba ṣàdúrà ìrànlọ́wọ́ kékeré bá àti ọ̀sán yàrá ẹni tí ọ̀la lọ́jà sọ́nà tí ń gbé kiri lọ ọba rí lẹ́jọ́ ọmọ gbé ọba tuntun dáláyà lójú ẹ̀ látara kọ́sọ́ pé rọ́bì

dá lóhùn pé ẹ̀yà rọ́pìnà rọ́pìnà ló lò ọ̀la ní ìtẹ́ tọrọ ń bì lágbára pọ̀ orúkọ ọlọ́run ti gbé wá kí àwọn àtọ́lá pé ìwọ ọlọ́run tábìlì oúnjẹ tí ó bọ gbogbo nàìjíríà bá ń sọ kalẹ̀ láti tán ẹ wá ní kíláàsì kan sọ kalẹ̀ tá a máa ṣe fúnra wa àyẹ̀ pé mẹ́rìkù lálẹ́ bó wá ní wọ́n ti ṣe ọbẹ̀ tí wà ń bẹ̀ ṣé fried rice lọ́fẹ́ ń jẹ ọba ń bẹ̀ jollof lọ́ba ń bẹ̀ ọba ń bẹ̀ white rice ní ọbẹ̀ ọba ń bẹ̀ Indonesia type ní ọba ń Australia type ní ọba ń bẹ̀ gbogbo nǹkan tí àfi máa jẹ ọba ń bẹ̀. Ọ̀pọ̀ náà àwọn ọmọ ìlànà ìlànà máa Táti ń ṣàdúrà yẹn tán ọlọ́run sì ń sọ pé ìní ọlọ́run tó pọ̀ ń fà mọ́ ìní à ó ti pè mí ní rọ́pù ìní èmi náà rè dájúdájú ká ní mọ́jà. mọ́jà òjò ẹ̀ yọ sọ̀kalẹ̀ ó kú dé wọ́n ti jẹ́ ìmọ̀ aláìmọ́ orí ni wọ́n. àwọn èèyàn náà ń sọ aláìmọ́ orí táwọn ànábì ọlọ́run. ìwọ̀ wá jẹ́ àfà àrà àwa ni bá a ti máa fi dáadáa sí na tó aburú ní àmì kíni dọ́ọ̀tì jọmọ ádámà nìyẹn wọ́n ti jù bá ń lọ fáwọn ànábì ọ̀lọ́ tó ti tó ń jẹ kalẹ̀ fún wọ́n tó ń kàfàrà náà wọ́n mú sí kí ni wàhálà pọ̀ jọ kí ni ọlọ́run wo rọ́pù lọ́dọ̀ àdúrà ńlá kan bẹnu sọ́dọ̀tò bákọ́lá 286 nípa ayára koran nípa ìṣúra yìí 286 àdúrà náà sí ànábì ṣe ọlọ́run ṣe nǹkan fún pé mo ti dá ọlọ́run títí ń rìn kọ̀ọ̀kan lákọ̀ lákọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni àbí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni àdúrà ti bẹ̀rẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní àná bẹ́ẹ̀ tó jẹ́ pé rọ́pù sáájú ọlọ́run bàbá sọ pé rọ́pù náà. gbogbo ilẹ̀ máa gbogbo ara máa yàn ẹ̀ àbí wọ́n náà máa bá yàn láì àà nígbà tí wọ́n gba rẹ̀ wáyà wọ́n bẹ́ẹ̀ náà sọ́tò bá kọ́ra àyà méjì bẹ́ẹ̀ máa màmá màmá àyà méjì àyà kan bẹ́ẹ̀ nípa sọ́tò bá kọ́ra mọ́n àhà ànábì àríṣọ́láṣọ́ sẹ́lá wọ́n láyà ká ń bẹ́ ń parí sọ́dọ̀ bábára ẹ ń bá kà lálẹ́ àkàtún ló bọ̀ rẹ̀ alákàtún àyà a sì ní àkàtún súra nínú sẹ̀ríà ẹlòmí ń gbọ́ lẹ́yìn àgbọ̀ àkọ́kọ́ gbọ́ ọ̀tẹ̀ ẹ̀ láyé jẹ́ ẹni bíá ṣé àkàtún àyà ń bẹ bẹ́ẹ̀ ni àkàtún bẹ àkàjí gán bẹ ìdákanjú àkàjí àtún oníwà lẹ́nà bí rẹkọmẹ́ndì ẹ̀fà sọ́ọ̀lá wọ́n wá ní àyà kàtún láyà yìí wọ́n níbi wá ní àyà kan bẹ àyà méjì kan bẹ nípa ẹgbẹ́ sọ́tò báfara ẹ̀ ń bá kà lálẹ́ kan lákàfẹ́ ó ti tó ọ. ó dógó ẹni pé olè olè kú ọ. gbọ́dọ̀ náà wọ́n wá ní àwọn kan tí ń bẹ́ ń bẹ̀ náà làwọn òkìtì òkìtì orúkọ tí ń bẹ́ ń bẹ̀ yẹn sọ́tò báfara àyà two eighty six ó lè gbé rọ́bà náà ń gbé rọ́bà náà nù oyin rọ́bà náà láàbọ̀ ó lè ní báyìí rọ́bà náà látọ̀ áàfin náà alákọ̀ọ́kọ́ mẹ́lẹ́ kejì náà ni pé méjì nǹkan bẹ́ẹ̀ bí ẹlẹ́ẹ̀kejì yẹn o <laughs> nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ẹlẹ́ẹ̀kẹta wá ní pé. Ah, nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn o tó ní Rabbana wà látò àmì náà. tí ẹ bá mọ̀ sí mọ̀ ẹ̀ ọmọ fún nǹkan bẹ́ẹ̀ ẹrù tí ó yin alọ́run mọ́ ti rú wa o ò ní bí ma jọ púpọ̀ o ò ní sí ìfàyàjọ ọjọ́ bàjẹ́ ẹ̀jẹ̀ o ò ní gba sẹ́tọ̀ fi dèrò police station. Odò wa ni wa kò à ń ná. Wà á fẹ́ ọ̀dọ́ náà kan bẹ́ẹ̀ bí ọ́pù àyàfikà ya máa lò náà anábíwá Muhammad sọ́lọ́lọ́ wọn mọ́ sábà bá ń sàdọ̀ rọ́bì fìlì rọ́bì fìlì ibi pé Allahumma fìlì rọ́bì fìlì lọ́pọ̀ jù náà jọ sọ́lọ́lọ́ wà lè. wọ́n wọ́n lè bí á lè pé kí ni àṣírí tí ń bẹ́ẹ̀ bí káwọn ànábì ọlọ́run wá papọ̀ panupọ̀ láti máa lo rọ́bù láti bẹ̀ lọ. àwọn aláàbọ̀ sọ pé àṣírí kí ni ẹ lárúbáwá náà ni àṣírí rù àwọn yorùbá jí mú pé àṣírí ọlọ́run bọ̀ láṣírí ọlọ́run bọ̀ ní àṣírí rù ní kọ̀kọ̀ wọ́n ní kí ni kọ̀kọ̀ yìí mà ti ń bẹ níbi pé àwọn ànábì ọlọ́run gbogbo wọn wá fẹnu kò gbé ya rọbì ya rọbì rọbà náà rọbà náà kí ni wọn ní kí láti rí ti bẹ bẹ. má dàka ọ dá padà fẹni tó sọjá èmi kí mo sọ. àbá àgbà ni má ti ti àwọn orúkọ ọlọ́mbà ń tiẹ̀ àbá àwa àgbà lọ́hùn ti ti àbá àwa àgbà sàmùsù bí ìbìnrin kọ́ yìí. àwọn ọ̀hìn mọ̀ ọ́n lọ́wọ́ dáa. ẹni a máa tú ọ̀rọ̀ báwọn ọlọ́nkẹ́ wọn pọ̀ lágbègbè yẹn púpọ̀ gbẹgbẹ́ wọn lọ. ó ní gbà tí a wá rí bí gbogbo àwọn ànábì ọlọ́run àtàlẹ́ rí yàrá tó yàrá kó ń ṣàdó àtàkà àkọ́kọ́ lọ́wọ́ gbà pẹ̀lú yàrá nǹkan kan gbọ́dọ̀ wà ní. wọ́n ní tí ń bẹ̀ ń bẹ̀ ní pé kò sí inú orúkọ ọlọ́run tó tóbi wọ́n láti rí ibẹ̀ ní wọ́n sí ìlú dárí. ó ní tí mẹ́mẹ́ ní pé ọlọ́run ọba àmà pé àmà bá sọ̀rọ̀ pẹ̀lú ìjẹ́ ìjọba rẹ̀ àbí ìdarí ìjọba rẹ̀ torí pé nítorí ọ̀fẹ́ gbà yìí nínú ọlá ọlọ́run lọ́wà ọlá ọlọ́run sì ní múlùkù ọlọ́run ìbò bí yà lọ́wà nínú ìgbé ìjọba ẹ̀ lọ́wà ọ̀rẹ́tọ̀ sí wòlò níyà wọ́n ní torí pé níta fẹ́ gbà fẹ́ mú nínú ọlá ọlọ́run ìbí ìyẹn tó yẹ bá àwọn ànábì ọlọ́run fífi wọ ẹ̀ láì fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rògbòbíyà ní lò tí mo bá sì fẹ́ gbà náà tí ó fún mi náà rògbòbíyà rẹ̀ náà ni ó lò rárá pé yá rọ́bànà rọ́bànà rọ́bànà rọ́bànà ní àlè wọ́n ní ìjìnlẹ̀ lọ rọ́bànà ni ó ti gbogbo ẹ lọ bí bàbá wa yìí mọ́mọ́ àgbà yìí tí wọ́n bá tiẹ̀ mú àṣírí ìwà gan ọmọ àṣírí ọmọ àṣírí lọ́sàdé bá dùn àwọn àmẹ́gbẹ́ ọlọ́run gbà kí wọ́n bá fi yá rọ́bànà wọ́n náà máa ń sọ rọ́bànà ربنا لا تزغ قلوبنا yusuf alayhi salatu wa salam aya da wa náà ni rob rob rob qad ataytani ọbẹ̀ pẹ̀lú rob ọlọ́run ti dá lóhùn nínú ọ̀rọ̀ tí wọ́n sọ nípa bí ara ẹ̀yẹ padà tí àyàtà tú lọ́wọ́ 101 padà lọ síbẹ̀ padà ọ̀yọ̀rọ̀ pé padà آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث من كم يجي من ولا وآتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث من كم يجي ما تراني أنا نبي الله تيما ìwọ̀lọ́run fún mi lọ́lá oṣù fún mi mú àwọn abẹ́ ṣe abẹ́ kọ̀mpíà abẹ́ gbéyẹ̀wò síra abẹ́ ṣàgbéyẹ̀wò láàrin ọlá àtìmà tí ń bẹ fún ànábì Yusuf rà ní ṣe ọlá àti àtìmà ṣe ọ ọlá tí ọlọ́run fún ànábì Yusuf àti ìmọ̀tọ́lọ́run fún ànábì Yusuf àtẹ́gbé ọ̀sán alimọ́lìkú tó ọba lọ́wọ́ náà àyà ó ní olù àtẹ́ìtà ní fún ọlá kọ́dí àtẹ́ìtà ní nínú alimọ́lìkú Mọ̀ wá dé bí tàwílì àhàdí tọwá ní wọ́n tó fi ń yàgbé ọlá wọn máa fún yẹn. Táni ò lè jọba. Láyé olóògbé ìlàwà ẹ̀. Tó bá ti lọ wọnú pàtàkì kan ní ìsìn, wọ́n kàn bọ́ sábú jẹ́ ìtàpéwọ̀ náà ọmọ ọba nìwọ́n náà táwọn aláfẹ́wájú àwọn kàfẹ́ ọjọba náà jẹ́ gbèǹdì ẹni àìmọye ẹni tọ́jọba tó yẹ sí pé gbogbo aráàlú náà mọ̀ pé ọlẹ́sẹ̀ sí wọ́n ní ọlá máa bùn yẹn ẹ̀bùn lọ́lá abẹ́sìjọba ọmọ tálíkà lè jẹ́ president Nàìjíríà ó lẹ́ni tó jẹ́ nìsín lọ́wọ́lọ́wọ́ ọmọ tálíkà ni wọ́n lọ gbọ́tàn wọn. ẹni tó wà lọ́wọ́ mẹ́rin ọmọ ọmọ tálíkà ní ẹni tó tún kò ń bẹ́ náà náà àwọn tí náà kí ló kọ ọmọ tálíkà ní wọn àápùn òyìn ní tí ẹ ọlá òtùbáhùn lànà Yusuf náà lọ́pẹ́ kọ́dé èmi náà gan tí mo jẹ́ Yusuf tí mo jọba ìgan ni èmi máa di ọba bàtàní àtẹ́ìtà ní ti táàwù ní ọ̀la. ṣùgbọ́n ìmọ̀ ní ti ẹ̀mí mọ̀ ní wọ́n ní bọ́yọ̀ náà làtìrí ti ń bẹ́ẹ̀ pé níta bá bùn yàn àti jàgbà lọ́wọ́ rẹ̀ ò lé. ṣùgbọ́n ní èèyàn bá mọ̀ kò dé jàgbà mọ̀. tó yà bá. Ah, lọ́bàá yóò jẹ́ pé ọlọ́mọ gbọ́lá. àwọn tọ́lọ ń pọ̀lá lọ́wọ́ wọ́n pọ̀ ju àwọn tààsọ̀ pé kọ̀wé kò ní mọ̀mọ̀ ó wá ní mọ̀ kò ní mọ̀mọ̀ ó kéré ṣùgbọ́n tó ti lọ́lá tó wá jẹ́ bó di olùsí náà sí Ẹ̀tọ́ bá wù ẹ́ ló fi jọba. Mú ẹgbẹ́ mọ̀ ní, ẹni tí mo gùn mú lè gbà nǹkan rẹ̀ padà, mo gbà nǹkan rẹ̀. Lóòká gbòòká, ọwọ́ rẹ̀ kékeré. Ọwọ́ rẹ̀ dùn fún ni yẹn. Ọ̀rẹ́ tó kèlè mọ́ńkà máa ń rọrùn. kan bẹ̀ náà alábìí sọ pé padà àtẹ́ ìta ní ìrìnà ìmọ̀lì alákọ̀ọ́kọ́ ni ó ní wọ́lọ́wọ́ ti fún mi lọ́lá bákan rẹ̀ ọdún ti fún mi ní mà alábìí Yusuf àìsàn àti ọ̀sẹ̀lá wọ́n kọ́kọ́ mẹ́yìn kí wọ́n tó wá mẹ́ǹkan ìmọ̀ ẹ̀kọ́ ẹ̀kàn wá wà mí pé wọ́n ní bákà ànáhù lálàbà ásàrà òkú wọ́n lọ́dà tẹ́ ní bí ànábì Yusuf ń fún a ní sígínà pé ọlá àmì pọ̀ jù màmí nà jẹba ní kò wù ìyàwó ní ìsìn nínú ọlá àti ìmọ̀ àtìmẹ́ lọ́dà ànábì Yusuf bó ti ráyè lo ìmọ̀ àti bó ti ráyè lo ọlá èwo ni wọ́n lò jù mẹ́ẹ̀ wọ́n ló ń júwèé wípé ọlá ni wọ́n rí lójú ààyè kan ti rí mọ̀ lò tó nǹkan láwọn náà tó wá kọ́kọ́ sọ bẹ́ẹ̀ pé náà sọ pé àwòkára wọ́n sọ pé wà mọ̀ jẹ́ rọ̀bà ìmọ̀lẹ̀ ẹ̀mbá tí ìṣẹ́ ọláwò yọ mọ̀ pé ọlá máa lè nǹkan lọ ní ìmọ̀ líṣẹ́ ọlọ́run lọ lọ́wọ́ yẹn tí wọ́n bá sọ́ra ó tí ìṣẹ́ ẹni o lọ́wọ́ ẹnìkan tó jẹ́ pípé àfọ́ ọlọ́run gidi lára rẹ̀ àfá àti ìṣẹ́lọ́n láwí ọlọ́run ọ̀lá àfá ẹ̀hẹ́ àfá àti ìṣẹ́lọ́n gidi lára rẹ̀ ẹbí jẹ́ german local government lásán ẹjẹ́ ẹ̀ fẹ́ pé ó dìbò wọlé ìdìbò ń jẹ ẹ̀yà asákẹ́ èèyàn ó dìgbà ẹ̀yìn ẹjọ́ bọ́bẹ̀ ọdún mẹ́rin àrí pàtẹ́ báyìí lọ́dún méjì yóò dìdì dára dára ẹbí òní mọ́tò sábà alákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò ní wájẹ̀ mọ́ nǹkan mọ́ gbogbo aṣọ rẹ̀ kí ìwọ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò ti kíni yóò lọ lé ọtí o ọlọ́run àdánwò yóò tí kì bá ṣe pé àwọn ànábì ọlọ́run jẹ́ ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run tó lọ ń fọlọ́lá náà àwọn ànábì ọlọ́run wọ́n kéré púpọ̀ kò sí kọ̀m̀pútà àwọn ànábì ọ̀nì wọ́n náà sọ sanadu ọlọ́run bá mọ̀ máa bèèrè pẹ́sùn òjijì gbà mí àfa alájí alájí ìbìnrin wáyé ẹ̀yìn náà ní tẹ́ẹ̀dé tábàkà àbálájí kan ní <laughs> ọ̀dà ẹ̀dìdé ẹ̀yẹ bèèrè pẹ́sùn kan lọ. tó ẹ máa wà nábì ọlọ́run dáadáa Ah, ànábì ọlọ́run márùn ó tẹ̀ pọ̀jù márùn mẹ́ta tó lówó lọ́wọ́ tó lọ́lá tó rí jẹ tó rí mu dáadáa fún mi mẹ́ta ọ̀yà one two three ọ̀yà Ah, mọ́lá ń tajú dé nìkan afa ní afa àtọ́ àlẹ́gbẹ̀ẹ́ yìí náà àfá mọ́lá ń tajú dé. afa afa àfá àfá àfá oníkámù ọyá afa afa Majid àbí Abrahman délẹ̀. Ah, àfá Abdulrahman àfá àgbà lòun tiẹ̀ ó sì máa wà náà jọ ọlọ́run dáadáa. Márùn-ún níwọ̀n àbí wọlé rí ọ̀dà mẹ́rin ok mẹ́rin anábì ọlọ́run mẹ́rin tó ní sẹ́ẹ̀lì lọ́dọ̀ pé olówó ni lágbájá olówó ni tàgbàjọ ọ̀yà anábì alákọ̀ọ́kọ́ Yusuf Suleiman òtítẹ́ni ohun tó wá gbà ó ní Musa Musa tó pèrè ń fà fírù rọ́bì yìí ní ìdè máa ń dágbà láyé ọ lórí méjì o kò rí lọ́mọ́ wá ànábì ọlọ́run one hundred and twenty wa mẹ́rin ti tọ̀ lówó lọ́wọ́ ẹ yẹ kọ́ ọmọ yìí ta lọ́lọ́run àwọn ẹ̀dẹ́ àwọn ọlọ́run lẹ́yìn àwọn tó bá sí pé ìyẹn mélòó wá láàrin kàyé o pípa tó pa ló fi máa kà jẹ́mbọ́ kà tí àwọn èèyàn máa kà ní ìsìnbọn kà ní àti kà wọ́n sọ pé anábì wa Sulaiman ó nọ́mbà wá wọ́n wá bí anábì Yusuf tẹ̀lé lẹ́yìn wọn bá náà àwọn ní òun rùn mọ́ wọ́n sọ pé anábì Dawud lẹ́yìn gbàmọ́ ẹlòmínú tó sọ pé anábì Ibrahim ní tí a ti pàdé àdúrà ìbò lówó lọ nítorí bọ́ọ̀lù ọpẹ ẹran fáwọn àlejò ni o ìgbẹ́ wọn dára ibi tí yàn bá lọ pẹ ẹran tí àwọn lọ pẹ ẹran níjò lọ gbọ́ bá nàbí pẹ ẹran fún yàn tọ́wọ́ wájú sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ẹ̀bà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ibi àlejò wá wá wọn á ní ẹlọpẹ ẹran fún ànábì máa ń tọrẹ ṣùgbọ́n kí èèyàn fẹ́ ẹran tó pa kó fi ṣe yàn lálejò kó tẹ̀ pa kó sì dùn kó sì fì kó sì gbé fún yàn odidi gbogbo mẹ́rin tí wọ́n ká yìí méjì náà la lè pè nù àyè mùsàlá àti wàsálàm lábẹ́ ilé pè pé àwọn ẹlẹ́yàn náà bẹ́ẹ̀ tó náà méjì tó kún àṣírí wọn tẹ́lẹ̀ àṣírí wọn bò ní o àwọn àtọ́gbà nàbí yìí sá àwọn àtọ́gbà nàbí mú sá lọ́sọ̀ ànábì wa Zakariya tí wọ́n tún lọ bí Maryam lè rè pé àná lákì oúnjẹ ìjà àpọ̀ mo ti rí rí náà àwọn agbọ̀n ṣe gíní ààrí rẹ̀ jẹ́ à kò sọ́lá ọlámákóbá abẹ́ntọ́nà bá sàánú bẹ̀ yóò rà máa pẹ́ ẹlẹ̀ àwọn ayé ẹlẹ̀ bí káàkiri báyọ̀ ẹ̀mí gbọ́ ẹ̀mí gbà tó fi jẹ́ sí pé ẹni tí ọ̀bà lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó bá lọ́lá tó ní kan dáadáa àtàtó bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀. ìmọ̀ sọ fáwọn èèyàn torí gbogbo àwọn olóṣèlú yẹn ṣé rí ti bá ń pa àwọn pọ̀ lálẹ́. dóńkì àtúbà lórí asiri lójú ìṣe ìpapọ̀ lálẹ́ ẹ máa yẹn pé ẹ kárí ọ̀sẹ̀ mo sọ fún wa pé òdìbẹ̀ ni òjò ọmọ jẹ́ ń pè lọ́la tọba wọnú ọládó orí ọmọ pé nǹkan ńlá ni adínì lọ́wọ́ ló pẹ̀ ìdíyìn òrójú ẹ̀sìn ọlọ́mọ tọ́ anábìwá Yusuf àríṣọ́ra sọ̀tẹ́lám wọ́n ní ẹ̀hún jù yí pé títí dáná tó fún darúkọ ọlá àwọn fi yàrí pé ọlá yẹn kẹ ọlá yẹn pọ̀ jù bí wọ́n ráyè lọ́lá jù bí wọ́n ráyè lo ìmọ̀ náà àwọn àpẹẹrẹ táàbí wa máa àwọn àmà sọ pé pọ́ìntì mélòó kan bẹ́ẹ̀ márùn-ún wà tí mo máa ń bì tí ó fi máa sáyẹ̀nsì pé wọ́n lọ lájú mà lọ wọ́n lo ọlá jù mà lọ kì í sọ̀rọ̀ orí ìlà kì í sọ̀rọ̀ orí ahọ́n lọ́wọ́ sọ́tò Yusuf ayà one sí Kùránì ayà one níwọ̀n àmà bí ọlẹ́rì tàbá túmọ̀ ẹ̀sàn pé ta ní má lólé oníwà ọlọ́fà àbáwọ̀ yìí àlàlà àrùsì wà ọrùn lẹ́mú lójú jájá ta ní má lápèrè tí àwọn ànábì ọlọ́run ní má ní àbáwọn àfáà ní ọmọ ní àbáwọn ọba yí àwọn ọba yìí wa kharru lahu sujjada láàrin àwọn èèyàn máa ń sọ pé kábíyèsí fún láwọn àfáà ní ọmọ sí kábíyèsí fún àbáwọn ọba yí àyíkọ́nù ayẹ ẹlẹ́ẹ̀kejì oní àni sọ́tù Yusuf ayà 70 70 ó rí ń bẹ̀ pé anábì Yusuf ó lu àyíṣọ́lá àtọ̀lọ̀sẹ̀rán oríṣiríṣi wéè ní àfimásọ́tẹ̀ ní àlòmẹ́ òní falamma jahazahum bí jahaz àwọn ìlú fún bá tó pè tí ọjà táwọn ọba kan rẹ̀ wá rà lọ́dọ̀ rẹ̀ mísírọ̀ nírin ẹlẹ́ẹ̀kejì nírin kíni ẹlẹ́ẹ̀kejì ọwá sí nǹkan sínú ẹrù àbúrò rẹ̀ lọ́ní amin àwọn akéde ọba kéde pé ẹ̀yìn tẹ́ wá yóò ẹ̀jú jí nǹkan olè ní olè ní àwọn àlẹ́bẹ̀ọ́lá yìí tó rí ilé hùn olóṣèlú ní máa dédé ní. wọ́n náà máa pentagon àbí nǹkan tí àwọn tí wọ́n ní ẹtù kìíní sí ní ìjàmbá ẹni wọ́n ní Osama bin Laden ló ju bọ́ǹbù sílẹ̀ òṣèlú ní ń lò fẹ́yìn ara yìí lẹ́nu. mo ní Osama bin Laden fẹ́ ráyè dé ibẹ̀ mo ní fẹ́ ráyè dé ibẹ̀ òun lamẹ́ríkà tí ó wà lọ bọ́ǹbù tí gbogbo yín náà gbà kàn fẹ́ gbọ́n lọ́mọ bọ́ǹbù ẹ ọkọ̀ gbogbo ẹ pléènì wọ́n máa ba nǹkan ẹ̀jẹ̀ kódà wọ́n máa para wọn nítorí àti àṣìfò ìtọ́jẹ́ máa kò dídé ta àtẹ̀nà. bẹ́ẹ̀ máa sọ pé ẹnìkan ju South Korea kìnnìkan Korea wọ́n ju kìnnìkan síra wọn yọ ni ẹni tó ń pò ń ju ẹni tó níwọ̀n jù tóun náà ní jù òun náà lóòtù wọn a máa lọ mọ ìlú kejì gbóhùn ló ti gíní lónìí kó lè bá a lónìí láti fi sí ogun lọ bẹ̀ láti lọ bá wọn jà ní amẹ́ríkà lò láti lọ gbógun ti Afghanistan ìgbè ìrírí ìsámọ́bù làdún ebi kìíní lọ́wọ́ ìlú Afghanistan lọ tẹ́kù ẹjẹ́ ayé mọ́ lọ wádìí dáadáa bó ṣe rí mọ́ sọ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi ète ìlú ẹ̀ náà ní alábìlú tó burú la àìsàn ọkìlọ̀ sí ó ní wọ́n tó mọ̀ Thank you àwọn náà wọ́n ń pa àwọn náà wọ́n ń tú àwọn náà wọ́n fi ẹyin tí wọ́n wá sínú ẹrù ẹlẹ́rù àwọn náà wọ́n tó sọ pé àyẹ́tò wáyé ayé rù ẹ̀yìn tẹ́ wá rajà ìnà fún ó lè ní ó gbéwìrì ní jalejale ẹ̀dìdì nǹkan wa ah, ah, kí ni ẹ̀dì àwọn ìjọba ní máa ń ṣèbà ìjọba ní sọ pé àfáàtà bá súnmọ́ àwọn ìjọba yóò rí ìrìkúrè tọ́pọ̀ àwọn ọ̀gbọ́dọ̀ má ṣe ní ojú ọgbọ́ márùn ọgbọ́ tí president wọn bá ẹ̀ lè sinmi tí ń nàìjíríà tí ní ọba gbọ́gbọ́n àrékèrèkè ọgbọ́n ẹ̀wẹ́ ọgbọ́n náà la fi ibẹ̀ náà la sọ pé àwọn wà nǹkan kí ó tún wá dé ara òṣèlú dáa náà Yusuf lọ ní pé fàbádà àbẹ̀ àwọn òyìn ìyàtọ̀ ọdún ìyà òyìn ثم استخرج كذلك بينا ما كان pẹ̀lú ṣèlú kọjẹ́ kí ọ̀rọ̀ à ń lò mọ̀ owó ráyè lò tó lọ wo sọ́dọ̀ láti ìfún bákan àyà 56 ẹni tí ń lo ti ń bẹ́nu àyà 56 kì í tààfà ọ̀lálá ní máa lò ọlọ́run ọba sọ bákan dáálé kàmá kánná lè yóò tó kàtó kàpọ̀ 56 àyà 56 àyà 56 ẹ̀rọ òun هذا هو مكان ناله يوسف في الأرض وكذلك مكنا يوسف في الأرض يتبوأ من حيث يشاء ثم يأتي يتبوأ من حيث يشاء أبا نيلو yẹn ní ọmọ yàtọ̀ ẹ̀mí kárí lé ayò. Ìjọba والتمكين هنا في المنزل إلى مجمعين إليه كان وكذلك قول أبيه له في أول يوم دال على ذلك ọ̀rọ̀ tí bàbá rẹ̀ kọ́kọ́ sọ fún sáfì Yusuf máa fi ilẹ̀ àyà kẹfà àyà kẹfà níjọ́ kìíní àti lálà bàbá rẹ̀ ti sọ́mọ̀ fún ayé ìṣẹ́lá sí wọ̀sẹ̀lám wọ́n lọ́tọ̀ yí pé wákàtà ọ̀rọ̀ tún kílẹ̀ kan sí káwá mọ bí káńsà wà ń bẹ̀ fún ọyà. Aya ah, ta sì ń kí lọ́wọ́ ní ìsìnkú rọ́bí kọ́lẹ̀ àtẹ ìta. Máa fi yẹn náà sílé ìgbóyẹ ọ̀dá gaba. ọmọ sọ pé múlíkù ń bẹ́ yẹn níbi àyà tòní òun náà ni àlèsìfà tó pé yájú tàbí ìkárọ̀ bùkì. yájú tàbí ìkárọ̀ bùkì bìl múlíkì àmọ́ ṣùgbọ́n akótó tó máa wọnú yájú tàbí síbẹ̀ wọn bàbá yíyọ ọ yẹ kí n òkèjì pàtì kejì ọ̀yẹ̀ kó yọ pé wàyọ̀ á lè mú ká. àwọn àmọ́ àfi túmọ̀ àti ǹtẹ́ ànábì Yusuf náà fi sàdúrà pé rọ́bì kọ́dí àtẹ́yìntà nígbà ìmọ̀lì wọ́n lọ́wọ́ dàbẹ̀ ní sí ànábì wàyà fún bùndúwe fún náà ah, wákàtí àríkà bẹ́ẹ̀ náà ni a kàtà.

مثل بديع السماوات àbíwọ̀n yẹn náà pọ̀ ní ẹ̀rọ. àbáyìn àwọn náà ànábì yusuf wà pàdé bí a ń dà wà léyìn mo ní àyà yìí tó ní à ń tàwà níyìn fi dúníà wà láàfíà ó ti dédé múlíkù àti àdìmímà à ń tàwà níyìn fi háàzì fi háàzì alìmọ́lìkì lẹ́bí àfẹ́ta ní fi dúníà لمن الملك اليوم لله الواحد أولا وفي الآخرة أنت ولي في الدنيا أي في ملك الملك الذي أعطيتني ان الله توقمي والآخرة أي في النبوة وديانتي وأنا لا تنسيني والعلم الشرعي أنفع ما يكون في الآخرة إيمان يولو لك يا مجوى لك bọ́yọ̀ ẹ̀ dáadáa bá. ẹ bá nínú màtọ́lá èwo ní wúlò fún ọlálùkì àmà jùlọ ìmọ̀ nínú ọlá kó bá yànjú àlùkì àmà jùlọ. ó ló ṣe rìn tó ní tí ò ní kó bá ló fi jẹ́ sí pé ẹjọ́ wà lìjẹ́ náà kẹ́yìn àwọn olówó ni. àwọn àwọn oníkọ̀ọ́kọ́ wà lìjẹ́ náà àwọn adálíkà ni. àwọn aláwọ̀ kọ́ wà lìjẹ́ náà. ọ̀rọ̀ àwọn olówó yẹn àwọn náà wà lìjẹ́ náà kẹ́yìn ẹnìkan rẹ̀ gbogbo wa tálíkà ní àwọn ọmọ iṣẹ́ ń gbòlò lówó oúnjẹ lọ́jọ́ ọmọ rò síbi tó ń rò sí yẹn <laughs> àyìn ilẹ̀ Yorùbá ń bíbá bá ti ní káà nílé ọ̀tìdẹ̀ lówó náà ni láìlà àìlàlà ọlá òsì ń bẹ láàrin wa jẹmọ́ bàbá ńlá kí ni òsì ọ́n dàwárà ọlọ́nkó tú wa lẹ̀ Nàìjíríà kọ́kẹ́ wa kọ́sànú wa kọ́rọ̀ ilẹ̀ fún wa eléyìí ìtọ́lá gbogbo olùdó dáwà ẹ̀gbọ̀dọ̀ lówó kàkà mẹ́ lótòpò yìí tàbá ní àti ẹ̀mà olówó bóyá mo lè rí kààdì kàtàwọ̀ ní olówó dáńgbèlè lówó lè ní lọ́mọ tí gbogbo àwọn tẹ́wọ̀n òdá ń tókè lóyìn àwọn èso lówó owó aláàrú làwọn ń lò olówó ara ẹ̀ dìlù lówó àwọn olówó tá à ń sọ nìyẹn kì í ṣe pé ọwọ́ akọ́lẹ̀ wàrà ká ẹ bàbá wọn máa fi ajẹ bàbá àdínní bàbá kìíní bàbá jẹ bàbá àdínní fi lówó nílẹ̀ ọ̀nbẹ àwọn ò lè fi jẹ bàbá àdínní ti bá ṣe bó nǹkan bẹ̀ láwùjọ ẹ̀ tọ́ ẹ̀ ó fi jẹ́ sí pé ọlá ń kó báyìí ju àlùkò àmà ṣùgbọ́n ìmọ̀ máa ń kẹ́ ẹ̀ Ànábì Yusuf wá parí àdúrà pé tawaffani mùsùlùmá. Ah, ìwọ ọlọ́run wọ́n wá sọ pé ìdájá àjáde. Òkùbótù ni ilé ìfẹ́. Àkókò mi bá tó ìwọ ọlọ́run mọ́jẹ̀ ń kú láì jẹ́ pé orí ìsìlámù ni mo kú sí. Àdúrà ti ń tẹnu. Wọ́n yóò kí náà yọ bá wọ́n ní ó ti ṣe ṣe kan sọ pé tawaffani mùsùlùmá ń jẹ́ ànábì Yàkúbù sí ẹ̀ka méjìlá lè fi tú ó lè túmọ̀ ẹ̀sẹ̀ nígbà wọn sọ yìí tó kú bá dé o jẹun kú sórí ìsìlá ọwọ́ á lè túmọ̀ ẹ̀sẹ̀ pé kì í ṣe pé ti ń sọ nìyẹn ó ń tẹ̀lé àṣẹ tí àbí ọ̀rọ̀ tí bàbá rẹ̀ àgbà tí ti Ibrahim alayhi salam tí wọ́n ti sọ lẹ̀ tí bàbá díẹ̀ náà sọ fún bàbá bàbá bàbá díẹ̀ náà sọ fún bàbá rẹ̀ bàbá rẹ̀ náà wàá sọ fún mi wà lẹ́sẹ̀ lánàá wọ́n ní kìí pé ànábì yóò túnbọ̀ sí èméjì pé sí nǹkan òtún wá pò ní ìsìláàmù mi ò fi ní bàjẹ́ báyọ̀ ọlọ́run kìí pé ń ti ẹrú ọba kò máa ń tẹ̀lé àṣẹ tí bàbá máa sọ pé ẹ máa sọ ẹ máa sọ pé ẹ yá kú sí ìsìláàmù ni náà yà ń tọrọ gbọ́ta wá fà ní musulman wà rí ṣẹ́kùn ọlọ́sàlẹ̀ núkta tàwáfà ní musulman ẹbí tàwáfà ní musulman náà làtúmà lọ́wọ́ àwọn afẹ́wọ́ sàrẹ̀ torí àtúgbò afẹ́ parí ayà ilé náà torí nǹkan bẹ́ẹ̀ mẹ́jẹ àti vacuum ó ní núkta fàkà án náà yóò wọ́n bẹ́ kí ẹ láàrin yóò dáadáa farabalẹ̀ láàrin ìdá ó ní tàwáfàní mùsùlùmá sẹ́ńtẹ̀ǹsì ẹlẹ́ẹ̀kejì ní ìwà alẹ́ tí ò ní sí lọ́dọ̀ àbá àti bàbá àti èyí ṣe àbá ọmọ bá ọ̀rẹ́ mọ́ta ọ̀sẹ̀ báwo wá ní ẹni tó jẹ́ sí pé àfà àfà àfà àfà ìran yóò tó parí tẹ̀ yóò tó gbogbo ní yàgò ibn ishaq ibn muhammad sallallahu alaihi ah yusuf banka nle baba rẹ̀ ànábì ọlọ́ni bàbá baba baba ànábì ọlọ́ni ni gbogbo wọn ìwà ànábì ọlọ́run kéékèèké àwọn ànábì ọlọ́run hẹ̀rìmà ẹ̀ kàǹkàǹkà gbàǹgbàǹgbà náà ni eh, hansan Ah, jumla méjèèjì yẹn ọba ń lẹ̀ lẹ́yìn ìgbà tó yẹ pé a ti fẹ́nu kò pé ànábì ọlọ́run ni ọlọ́run lè sọ fún pé kò sí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ń lẹ̀ náà sọ èyí àti tọ́nú ẹ̀kọ́ tó rí kọjá pé wọ́n wà áwọ̀ hamar rahimin tí ànábì Yusuf ń lóyìn bàbá rẹ̀ lọ́kọ́kọ́ lù àti kọjá ń bẹ ilé òun nínú ẹ̀kọ́ tó lọ sí síwájú àwọn abẹ́wò báyìí o gbólò méjèèjì o tàwà fà ní mùsùlùmá tàwà fà ní mùsùlùmá lápapọ̀ nígbò ní ànábì àfúwà ànábì Yúsúfù ti jẹgún ẹ̀ ó jogún ẹ̀ látọ̀dọ̀ bàbá rẹ̀ tí ń sàtọ́lẹ̀ fún àwọn ọmọ rẹ̀ ó ní sóràtò Yúsúf sóràtò Ibrahim sóràtò Bákọ́rà 132 sóràtò Bákọ́rà 132 ẹ̀

àsọ́ọ́lẹ̀ tí bàbá sọ bàbá bàbá rẹ̀ sọ sí bàbá rẹ̀ Yakubu náà lò náà ló sọ pé wá Yakubu náà Yakubu náà sọ bẹ́ẹ̀ ọba sọ bí ha Ibrahim bani wà Yakubu ayé wà Yakubu wà bani ìhàyìnà àti ànábì Ibrahim àti Yakubu wá sọ pé yáàbù náà yá ẹyin ọmọ mi. Islam ni ẹ máa ṣe wàhálà àdámù ọ̀hún. Àdámù ọ̀hún ni àìsàn àwọn àrùn tó ń mú. ẹ wọ́n lọ fún láìsí gbé ẹkú sórí kíni lórí Islam ní tí ànábì wa Ibrahim sọ wọ́n wá ní ànábì Yusuf wá ní implement ọ wá lò ọ pé ètò àwa fà wọ́n fi ṣọ́ àárọ̀ ànábì Ibrahim náà tún ṣàdúrà náà bákan náà ń gán síbẹ̀ fún ara rẹ̀ níbi apá kejì òun náà ni wàhálà ẹgbẹ́ ní ibi sọ ní ní a sọ pé ànábì yusuf kó jogún ilé náà torí bí ànábì wa ibrahim lọ sọ́dọ̀ ṣọ́hárá àyà 83 ṣọ́hárá 83 ànábì wa ibrahim alayhisalatu wasalam àwọn náà ti wàhálà ẹgbẹ́ ní ibi sọ ní wọ́n wá ní àádà bẹ̀rẹ̀ yusuf kó jogún ilé náà wọ́n náà fi ọlọ́mọ bá sọ pé rọ́bì hábẹ́lì ọmọ

نعم مسألة أليس هذا من الدعاء الموت؟ wọ́n ní àdúrà sí ànábì wa yusuf sọ pé tàwa pàmí mùsùlùmí kí èsì pín tọrọ ọkú bá nínú sẹ̀rí àtọ́lọ́ ń ti fẹ́ràn ànábì wa Muhammad sọ́rọ̀ èyí wọ́n ní o èyí ọ̀bọ̀lọ̀ máa tọrọ ọkú èyí lọ́rọ̀ búnú sẹ̀rí àdọ́nà náà nìkan àti òwà máa takora wọn báyìí àwọn ní ibùnú kẹsí ìlọ́wọ́ dá wọn lóhùn ó ní ọ̀dọ́rọ̀ kú ẹ̀yìn lẹ̀ gbọ́ yìí ọ̀dọ́rọ̀ kú bọ́ bá ti àwọn adọ́rọ̀ kú sẹ̀rí àdọ́nà nù ń gbà náà sẹ̀rí ìṣòro tó rí ọgbọ́ ọláyé ọgbọ́lọ̀ tọ́rọ̀ kú ṣùgbọ́n lè má tọ́rọ́ jọ lọ́njẹ́ ń kú rẹ̀ jẹ́ ń kú orí ní ànábì Yusuf ń tọrọ pé tàwa fà ní wàhálà ẹgbẹ́ tọ́tọ́ bí wọ́n lọ́n wá pa mí tọ́tọ́ bá mọ̀ àìtọ́rọ bí wọ́n lọ́n jẹ́ ń kú mọ́tọ́ bá mọ̀ àwọn àmọ́ sọ bí ọlọ́run jẹ́ ń kú rẹ̀ náà ní tàwa fà ní mùsùlùmá ẹ̀ bá ẹ̀yìn ojú àwọn alọ́nà àwọn jama kọ̀ọ̀kan ọmọ bá ń sọ ẹ̀ tẹ́bá kásán bá àtàmà gálásì ẹ̀bá kan máa tàbí àti ìtàdúrà ọ̀yà tàbí ọba ń sọ ní mọ́sálásì ẹ̀yẹn tó wáyé pọ́ wá láti mọ́sálásì kàtẹ́ pé yẹn kan bàbá wa lè máa mú ọlọ́run bá jẹ́ kẹ́mi wọ́n gbọ́ lórí dáadáa ọlọ́run sàn àbá dínì ìyá súnà àwọn bàbá dáadáa ní àwọn ìyá àwọn ọ̀dọ́ àwọn kìnnì kan a máa lọ lóṣì wa máa wá ń dá jẹ lọ ọlọ́mọdé àpáde ń tọ́jà wá lè láfíkọ̀ kan ta ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ nu màdá kan kọ́nà òfin ní ti mọ̀ fẹ́ mú jáde mọ́ ti afẹ́ sàǹfààní ẹ̀dìdé ẹ̀dìdé tó tẹ́wọ́ wá lọ́bà náà kọ̀ọ̀kan fúrí ara wa ìyá ayé alìkìyàmà ọlọ́mọdé ọ̀jẹ̀ wa wọ́n àpẹ rọ̀bà náà mọ́wùlẹ̀ kọ́ lóyìn wọ́n kà rọ̀bà náà wọn wọ́n àtọ́ pé ẹ̀rọ pé wọ́n rọ̀ pé kúlá ìlà wáfàná tàwáfàná mùsùlùmá wa mọ̀tàmọ̀ pé ọmọ wíjẹ ní àrí wíjẹ pẹ́ díẹ̀ náà ó ti pẹ́ díẹ̀ náà tí mo ti gbọ́ káyìn yóò ti lọ lórí díẹ̀ gbogbo masalasi lọ wà nígbà tí àwa náà wà níbi ibi kíní báwọn kò fẹ́ ìfún òsì wọn ó sì ti dá alẹ̀ gbogbo masalasi ọ̀bà wa mọ̀ kọ̀ pé ìwọ náà máa a pé aláwọ̀ orúkọ náà lè kẹ́lì má tì láàrín rọ́bà náà

ó lè dá sí fúnra ara rẹ̀ kọ́sọ̀ pé sàwọ́fà ní mùsùlùmá wà ní ẹ̀kì ní ilé sọ̀rọ̀ yìí kọ́ sí fúnra rẹ̀ ó lè dé fúnra rẹ̀. mọ́kàn wá di pé jàmbá in group ah, ilé òun ìtara sunna níbo Muhammad sallallahu alaihi wa tọ́ ibi tá ni pé wà ní ẹ̀kì ní. wọ́n rọ̀dà mọ̀rọ̀dà ní Qur'an. Ah, alhikini táwọn wíyìn wà ní ẹ̀kì ní bí sọ́ọ̀lì níbi tá a ti ń ké lọ́wọ́ yọ wà ń bẹ̀ sábàtà wà lóṣù àrà ànábìwà Ibrahim náà lò ẹjẹ bíi dákọ́lẹ̀ kàbọ̀rọ̀ bíi habili hukman wà ní ẹkùn ní ìsọ̀lẹ̀ asiru fi tàbír fi salihin ọ̀hún yàmá asiru fi tàbír fi salihin àti bí ti ń bẹ́ ń di bí wọ́n ti lo bí ànábì Ibrahim ànábìwà Yusuf alayhi salatu wa salam tó sọ pé wà alihekini bi sọ̀lẹ̀ èyí ti tó fi lo sọ̀lẹ̀ wọ́n ní kíláàsì ti ń bẹ́ ń bẹ́

nàbí yun anábì ọlọ́run èyí tó tí wọ́n sọ pé wàhálẹ́ ẹkíní bí nàbí yìí náà ó fi lè mú sẹ́ni ọwọ́ ni wàhálẹ́ ẹkíní bí sọ́ọ̀lì àwọn onímọ̀ sọ yí pé ọsọ èyí á máa wà lókè tó sì pé rẹ̀ wájú ọlọ́run ó gá rí pé àlà ń kẹun ẹ̀bù ọlọ́run rẹ̀ ní ìjẹ́ kankan wájú ẹ̀ ọ̀nà wàhálà ẹ̀sìn ní ìlú sọ ní tó ń ti bẹ́ẹ̀ Abdullahi bin sọ̀rọ̀ bí rẹ̀ wọ́n ọwọ́ tọ́gbà lérò ẹ̀kẹ́kọ̀ ìyá máa mú gbólóhùn káwá bẹ́ẹ̀ tí ń bẹ lábẹ́rẹ̀ ọ̀tọ̀ nínú omi ṣùgbọ́n ti wọ́bẹ̀ wọ́n ní tí àná wa Yusuf sọ láàrin ìṣẹ́nu lè fa àti ní Ibrahim Yakub Ismail àti ìta. wọ́n ní tó ní ìyá o èyí tó bá yá sọ́ọ́lì ìyínà àwọn tó dúnà tó kéré sí àwọn ànábì ọ̀la wọ́n ní tó ní òun gan náà jùlọ mí nílò sọ torí bí àdúrà ti ń ṣe ní náà ọjọ́ àdúrà tí bàbá rẹ̀ náà ti gẹ́ anábì Ibrahim eléyìí bá ní àyà tó ní táwa ké ìdí parí ẹ̀ àdìtú nú ẹ̀ gan àwa àyà tó jọ nínú àlùkòrò ti gbólóhùn àyà kan péré ní ti gbólóhùn àtúwárá àyà kan péré ní sọ́mà pé wà á lè hẹ́fẹ́ ní ibi sọ ìdí olọ́parí jẹ́ olọ́parí ayà ibi wọlọ́run kú ìmì náà máa àwọn ẹni rí bí tó wọn bá náà náà bá wọn àwọn ará yàtọ̀ tó jọ onínàní àti sọ àrà tàkílẹ̀ kan tó ti sọ àrà àyà ìtú wáyé bí tírì ọmọ bá tọ́gbọ́n wọ́n lẹ́bí yóò mí tó ní ọmọ ìlú anábì Ibrahim sádọ́ wá ní wàhálẹ̀ ẹ̀fẹ́ ní ìbí sọ̀rọ̀ nìyí ní iná dábí náà wọ́n ní ẹ̀rí pé láfúbọ́n láfúbọ́n gbólóhùn àti gbólóhùn ọjọ́ra wọn alẹ́hẹ́fẹ́ni alẹ́hẹ́fẹ́ni àrí bìtọ́lẹ̀ ẹ̀yìn àti bìtọ́lẹ̀ ẹ̀yìn ọjọ́ra wọn àwọn ará ayà mi tọ̀jẹ́ sí pé ìtumọ̀ kómi pọ̀ máwọn ẹni rẹ náà ni ṣùgbọ́n kò sí hálfù kò sí lẹ́tà gan kò sí wọ́ọ̀dì yẹn gangan bẹ́ẹ̀ lọ́wọ́ sọ́dọ̀tì nìta ayà ti fi hàn kódà tiẹ̀ lágbára ju wàhálẹ̀ hẹ́tìní ìsọ̀rọ̀ ìfihàn òun tó fọ lẹ́wẹ́lẹ́wẹ́ ọ̀fọ̀ yẹn náà ọ̀fọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ jẹ sọ́dọ̀tì nìta ayà ti fi náà máa ti kọ́ máa wá kó sí rí sọ́dọ̀tì nìta ayà ti ọlọ́sọ wípé ìwà máa ń. àmì ìmúlẹ̀ ìlà ọ̀rọ̀ fún àbámúlá